atótó ni mi mo fẹ́ dára àwájú ẹ̀jù ni mi ọlọ́ọ̀rí kì í adániwálé ayé jẹ́ kí n jọ mẹ́lòmí lọ gbogbo èèyàn máa ní kí n lájẹ́ ṣé kí n máa lọ òde ó dáa sàyàn lọ́sọ̀ àní dídùn lọ́rùn èèyàn amúnijẹ wọn làwọn amúnijẹ wọn lọ̀tẹ̀ àyàn ní múnikànnà tó dùn kó yigi gogoro tí sowó bàbá mi Àlàbí. Àlàbí ṣé kí n máa lọ òde ó dáa Àlàbí o ọmọ lọ́rọ̀ ẹ̀ẹ̀kan dáná yẹ kó ọmọ lọ́fìá ìsàlẹ̀ òró ọmọ orí mi ọmọ ewúrẹ́ òró ti jẹ̀lẹ́sẹ̀ gbàgede gbàgede gbàgede gbàgede àgùntàn òró ti jẹ̀lẹ́sẹ̀ yàrá adìyẹ òkòkò òró ti kọ̀rọ̀ mi ìdè àbísọ̀kò tó sọ̀sù mẹ́fà nílé aláró aláró ò rẹ̀ tòkòtò gbọ́dọ̀ fún mi ò túbọ̀ àbí ẹ̀yìn ní àlàyé oríjọ́ bí yèkíyè mi oríjọ́ bí wokíwo mọ́ mi òtúpọ̀ ni ó là mí ará ọ̀rẹ́ ẹ̀ kan dáná yẹn gbọ́ ọwọ́ lọ́fíà ọtún òru ó ti mú dà ogun àdèlé òsì òru ó ti mú dà ogun àdèlè ọ̀tún ọ̀la agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ òru ti mú dà ó ti bẹ́ mi ìbàdàn nílé olùyọ̀lé rí bàbá mi ni mọ̀ pé àlàbí lẹ rí lẹ pè lẹ́bí kan o àfàṣẹ kò tòun tara rẹ̀ àjíbọ́lá lè rí lẹ pè lẹ́bí kan o àfàṣẹ kò tòun tara mọ̀ pé ògo fújì lè rí lẹ pè lẹ́bí kan o àgbàjẹ kò tòun tara. ọlọ́rígì mo rí bá ṣẹ̀dá ọ̀run ìbọn ọ̀nà tó ẹ̀ bá tètè bẹ̀ bọ́jọ́ mọ bíbí inú òkú alágbẹ́wò ẹ̀ sọ pé ayíǹde ó pé kéré kéré ó pé kéré kéré ẹ̀yẹ kan bẹ́ẹ̀ ní nílé onírèsé ó pé ẹ̀yẹ kì í fọ ọlọ́jọ́ bí mo lásìkò tó pọ̀ mùsílíù ògbà tán ìwọ tó sọdún ọdún èyí láyé àyìnlé wàá ṣètẹ̀mí tayataya ìwọ tó sọdún ọdún èyí láyé wàá ṣètẹ̀mí tọmọtọmọ àkànnàmọgbọmọ kì í pọdún jẹ ọdọọdún ní sápọrúwẹ ọdọọdún lè rù wá wà ọmọ bẹni ìran ọbẹ ní ìbẹsù èèyàn tó bá ní ọmọ wà ní òní sí mọ ọmọ bẹni àtẹ́lẹsẹ̀ àti tí ẹbẹ náà pẹpẹpẹ mo pé gbọgbọrọ lọ́wọ́ yọ tí fi torí lọ ọyọ rẹ lọ Mustapha Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.